ọdún mẹ́jọ nínú àwòrò tá a pè nílé. I just want to be happy. Ṣé yẹn ti pọ̀ jù láti béèrè fún mi? Bó ṣe wà yẹn, màá sponsor ẹ̀ parí. Jáde yunifásitì. Orúkọ mi ni Madam Ramota Akínsànyà tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí ìyá Bílíkì. Ó dijọ́ tí mo bá gbọ́ òun ọmọ nínú ilé, ìjọ́ ìní mò ń kúrò nínú ilé. Ìkúlé ẹ̀kí àgbọ̀ ọ̀wẹ́ tán wọ́n mọ̀ mi. Ìjẹ́fọ́ra léwu o, ò fẹ́ owó ẹ̀. Ẹ lè dín ọmọ rẹ̀ sí ọmọ mi ó tèmi ti ẹ dẹrẹ o. mo fẹ́ fúlẹ̀ mo dàbí ẹyẹ àtàpá. wàhálà wà o bí ẹyẹ tá a sin ẹsẹ̀ rẹ̀ ó yọ ọ́ lẹ̀ o. dúró níbẹ̀ yẹn. tìrẹ lè bá fi jáde aṣẹ́gun ní fọ́njà gbẹ̀rẹ̀ láti pa tiwa jẹ. Ìrora ìyá yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹta àfihàn lọ́jọ́ ajé Monday di ọjọ́ Jímọ̀ Friday láago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lórí Africa Magic Yorùbá.